As a Muslim, yes, Hebrew, Nicotine, Egun ni. Ìgbìlẹ̀ àti ìgbìmọ̀ sọ pé ọkùnkùn dárípọ̀ làrí ló pé bí a tí ó dájú ìwọ̀n lè ní ok ìbéèrè ni pé eégún gbogbo ala méégún àwọn ìbò ń pè ní masquerade ẹ jẹ́ ó máa ń rìn káàkiri wọ́n gbẹ́kù sórí nínú táwọn eégún máa ń ṣe Yorùbá òun ni wọ́n máa ń tọrọ owó wọ́n a máa tọrọ owó nínú nǹkan tí nínú báwọn eégún máa ń ṣe ó ní pé wọ́n máa ń wúre tàbí wọ́n máa ń súre fún àwọn èèyàn káàkiri wọ́n sì máa ń gba ẹ̀jẹ́ pé pé wọ́n mú àwọn ọ̀rọ̀ Yorùbá wá ó fún ọ̀fọ̀ lọ lórí Eh, kìíní kan ọjọ́ bọ́lá kìíní kan wá sásọ wípé wà á ti eh, ẹ̀mí àwọn ọ̀rọ̀ yẹn wá sí lórí ìsìn tó bá ti wá dẹ̀ ní ìyẹn tégún bá ti wá dé ẹ̀fún ní nǹkan pé ìwúrí rẹ̀ tó ṣe yẹn ó ṣe kí ni ó wọlé nínú rẹ̀ ní pé ẹlòmíì lè sọ pé gùn òun ò máa bímọ ó lè sọ fún pé a fi inú ṣe yín wá fẹ́yìn gbé ọmọ pọ̀ ìyá wa sọ pé tóun bá fi lè finú ṣoyún fẹ́yìn gbọ́mọpọ̀n tó bá dààmú ọdún òun ò fọ́ ní àkókò adìẹ kan tó yóò fún wá tí wá dìgbà yẹn tó bímọ lóòótọ́ yóò fún ní àkókò wọ̀nyẹn ṣẹ̀mọ̀ àmọ́ ń sọ̀rọ̀ àṣà ìpínlẹ̀ ìkéṣà àwọn tòde ní ìhò ẹ̀kọ́ àwọn gáràjì nẹ́tọ̀ náyàn lẹ́gbà káàkiri tí wọ́n dẹ̀ wá ní wọ́n jẹ ṣáyàn lẹ́gbà yorùbá dẹ̀ báyìí ń ìjọba gan máa bá nu wọn gbà mí ta ìgbà àwọn gáràjì group by group wọn fẹ́ lọ jà ní kéèsì yẹn kọ́ là ń sọ à ń sọ ìjìnlẹ̀ jẹjẹ à ń pé eégún yẹn ẹ̀sìn ni kí ni mo sọ ẹ̀sìn ni ẹ̀sìn tí wọ́n nìyẹn ẹ̀sìn eégún oríṣiríṣi eégún ló wá wà ní oríṣiríṣi ìlú ó kọ ohun èyí sì yí bára mu nínú ìlú kankan egun pọ̀ when I was younger láti wà níbi àwọn seventies wọ̀nyí lọ́yọ̀ tí wọ́n ti dé sí tí mo dàgbà sí eégún pọ̀ mbẹ̀ wọ́n á sì máa ń jà tí wọ́n bá bára wọn pàdé láti fi agbára hanra wọn ṣé ẹni báyìí ju ẹni báyìí lọ. Hmm, àwọn eégún pọ̀ mbẹ̀ gan olóonú lélẹ́múkú tẹ́wàjú ọ̀sàǹsà ẹ́ wọ́n tó ọ̀pọ̀ òrèdé ọya bàísà ìjẹun ti ẹ̀rùn dájú àti bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eégún wọ̀nyí ẹ̀sìn wọn ni orò wọn ni wọn a tuntun wọn bára wọn jà láti fi kí ni wọn a máa sọ ata wọn a máa fi oyin tara wọn ẹ̀yìn ọmọlẹ́yìn yóò máa ta wọn kálukú mèrè àti bẹ́ẹ̀ lọ eégún àti mọ́ ìyá mẹ́mu nílé ẹmu gbogbo ẹmu tó eégún bá mú bẹ̀yìn ọ̀fẹ́ nítorí bára ọ̀ràn ló ń mu un ẹ̀mù yẹn náà mo kàn wọ́n mọ̀ṣẹ́ àwọn àlàyé yìí torí pẹ́lú mi ò lè mọ̀mọ́ tí wọ́n ń pèlè bá ti sọ ẹ ní modern times ní àsìkò dé ní ẹlòmíín wà ní kòkò kò yé lẹ́yìn ẹ̀yọ̀ ó dẹ́ẹ̀dì jẹ́ ti tó ń gbé gan kò ẹ̀yọ̀ kò gbé sálẹ̀ kó ọ̀rọ̀ ẹ̀yọ̀ òun tún lè máa wo bí cultural something tí ó jẹ́ kó àwọn ọmọ ìpá ń lọ wo ẹ̀yọ̀ carnival bí kìíní kan pé eh, tourist attraction like a carnival eégún èdè kánífà o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọ́n sọnù látara wọ́n máa ń wò bí kọ́jọ́ra ọ̀ kánífà kò kánífà kankan èwò sàmì ẹbọ ni ìbéèrè yìí kankan ká padà síbẹ̀ sí eégún yẹn wá dọ́dọ̀ èèyàn ó mọ̀yàn ó kàn ní ó staff staff àdàpá bàbá yẹn o fún wa lówó wa o jẹ́ yàtọ̀ àfa àti ẹ̀ òkè ń ṣàfà burúkú gbogbo ayé ló ń ròyìn ẹ̀ àfa dáadáa wà ló wà. <laughs> ohun wọn máa ń kẹ́jù báyìí lọ tá a lè fún wọn lówó yìí ìsinmi pé rárá àní fún. kìí ṣe ń bá rà pé bí ń pa bí ń rìn kìí sàrà nítorí ọlọ́run àbá àmọ̀pọ̀ lè sọ pé gùn ó dà ó sárúgbọ́ èṣù ìkéwàá ìbò kéfàrí tí mùsùlùmí lè rúgbọ́ èṣù mùsùlùmí ò lè rúbọ èṣù ní tó sọ yẹn gangan tó tún jẹ́ orin ilẹ̀ bá àdọ́dọ̀ fún toró ní ká wá rúbọ èṣù a lè fún lọ́rọ̀ kan àwọn bá ò ní fún mi tó bá ti lọ ará ọ̀run ni ọ báyìí ará ọ̀run ò ní ju owó tó bá ti dára ayé tó bá tọrọ owó ń gbà náà ó mọ́jọ́kùn ló jẹ́ máa ń jẹ lọ́rùn ní tó máa bá ń jẹ láyé ní ìlàtí náwó ọ̀run yẹn ni olómọ́ bá ń jẹ tí ọba jẹ́ ń bẹ̀ so ayé lò wárọ̀ ọ̀run ní wọ́n àti láti ń dọ́gbọ́n ti fún eégún yẹn báyẹn wọ́n àti láti kí ni ọ̀làjú ṣe fún wọn ẹ má jẹ́ ká fún wọn lówó kankan kò bá àtàkìsì kó forí sọlẹ̀ kó jó palápalá àdìkámọ́ òní bí ó ṣe rí ní ṣókí yẹn tọ́lọ̀ bá dẹ̀ fún wa yọ̀ǹda láti sọ ìwádìí fún wa èèyàn máa sọ àwọn kan tí wọ́n ń bọ̀ gbọ́n pé mo ti sọ rí tí wọ́n kó ajá nǹkan kan àwọn gáìsì ó dé ọ̀rọ̀ afá fún wa ló mo tún ṣe wáàdì fún wọn ń bẹ̀ tọ́lọ̀ àwọn gáìsì ní kí lẹ́yìn ṣe ajá kìí ta ọgbẹ̀ wọn ò dáwọn ò jáńpátá ò ṣòfò ọlọ́run tó máa ń ṣe rọrùn fún yàn tó ọlọ́run ṣàánú wà náà ẹgbẹ́ sọ mẹ́fún sọ ìrànlá tuntun tó bí ìrìn pé bí wọ́n fẹ́ ṣe kéjìlá nílùú òfin wọ́n fẹ́ ṣọdún kan nílùú ọdún orò àbágẹmọ jẹ̀bú Naam. Yes, yes. Yeah. Bẹ́ẹ̀ni. Ó yé mi. Asista. Naam. Naam ọ̀rọ̀ yín yé mi àwọn ìlú tẹ́bọ́ ti rinlẹ̀ dáadáa bí àwọn ìjẹ̀bú sáìtì wọ̀nyẹn àtẹ̀gbá ìkòròdú ẹ̀ ìjẹ̀bú kọ́ ní ìkòròdú ni ẹ̀hẹ́n mo ti kó gbogbo wọn pọ̀ báyẹn ẹbọ rinlẹ̀ gan àwọn ọdún agẹmọ àwọn ọdún bí àwọn olóṣùgbò wọ́n pọ̀ ń bẹ̀ wọ̀n yẹn ògbóni àwọn muslim aláàjì gidi wọn ẹ̀ eh, wọn ò ká sí anything ṣeye ìbéèrè tí wọ́n ṣe pé ká ní wọ́n fẹ́ ṣe bí agẹmọ yẹn tàbí lọ́dọ̀ wa ní àkókò bí wọ́n fẹ́ ṣe ọdún ìjẹṣu ojú ọdún kan tí wọ́n máa ń gbà pé ọdún gbogbo ìlú ni ìjẹṣu tàbí bí ọ̀yọ́ wọn yẹn láwọn àgbà kan tí wọ́n máa ń sàwọn ọdún kan ọ̀rọ̀ yàn dé lókè jẹ́ mú Ṣàngó ó dàgbọ́n tó fi ń ṣe ìrántí Ṣàngó ń sìn mo rí bí wọ́n ṣe pósítà ọdún ìrántí Ṣàngó yẹn Ṣàngó Ṣàngó Aláàfin kan ni nínú àwọn Aláàfin Ọ̀yọ́ tó ti jẹ tó sì gbà wọ́n lọ́wọ́ àwọn ọ̀tá nínú ìtàn tí wọ́n sọ nígbà tí àjùwọ̀n tó jẹ́gbọ́n rẹ̀ ò lágbára òbí òjò lòun kò rí sálágbára ṣàǹgó ló wá gbà wọ́n kalẹ̀ irú ọdún ṣàǹgó yẹn adam pé ṣàǹgó wọ́n ti sọ di òòṣà tí wọ́n ń bọ bólẹ̀ pé àwọn onífá wọ́n ṣàlàyé fún wa pé ṣàǹgó kan gan tó jẹ́ tó ṣà yẹn ó yàtọ̀ sí ṣàǹgó taláàfin tó jẹ lọ́yọ̀ọ́ yìí tí wọ́n ń pè lọ́kọ ọya yẹn nínú ìtàn tiwọn tí wọ́n sọ wọ́n ní ọya yẹn gangan kì í ṣèyàwó Ṣàngó yẹn ìyàwó Ògún ni ṣùgbọ́n Ṣàngó gba ìyàwó Ògún àwọn ọlọ́run ni wọ́n lọ́dọ̀ tiwọn àwọn ọlọ́run gbà ìyàwó ara wọn ṣókí tí mo sáfẹ́ fàyọ ni pé òòṣà ni. So, ẹ̀rì tó ní wọ́n máa ń ṣe ọdún ṣàngó wọ́n á máa yọ ọ̀nà lẹ́nu ṣe gbogbo kínní yẹn irú àwọn ọdún yẹn èèyàn wá jẹ́ ọmọ ìlú yẹn mùsùlùmí léèyàn èèyàn sì lówó dáadáa èèyàn tún nílé iṣẹ́ àwọn ìlú wọn a máa wá gba owó tí wọn ò lẹ́tọ̀ọ́ àti gbà wọ́n fún yàn lẹ́ńbílòpù tí wọ́n kọ́ sí kíníkan agẹmọ kíníkan mánéjà tàbí dàrẹ́tọ̀ tàbí olówó yẹn ẹ fún wọn lówó wọn fẹ́ ṣọdún ìjà lè fún wọn rárá àti rárá à lè fún wọn ẹlòmíì máa ń sọ pé yóò máa bẹ̀rù pé wọ́n má lè wá jó ṣọ́ọ̀bù òun pàápàá irú ọdún ìjẹsù yẹn àbáwọn ọdún kan àwọn ṣíìfù àdúgbò yẹn ó ṣe mítìn ìpàdé wọ́n wàá sọ pé gbogbo àwọn tó ní ṣọ́ọ̀bù ní ẹnìkan tí wàá bá mi rí níkàrẹ́ fisikálì tó ṣàlàyé pé dandan wọ́n ní káwọn máa dá owó ọdún ìjẹ̀ṣù ni gbogbo ṣọ́ọ̀bù pé táwọn bá ti dáwó yẹn àwọn ó ti ṣọ́ọ̀bù àwọn pa kò sí ìnira ń bẹ̀ àmì kò sí tó ṣòro fún wa láti ṣe wọ́n ń béèrè owó yẹn torí pé àwọn tí wọ́n jẹ́ àìmà ìtumọ̀ àìmà ni àwọn imam imam ẹyọ kan ni imam méjì imam ni àwọn imam ni àìmà àti àwọn ulama ulama ni alim ẹyọkan onímọ̀ kan tí wọ́n bá ti pọ̀ ní ulama nílùú yẹn àwọn ni wọ́n kùnà láti ṣe ojúṣe tọ́lọ́wọ́n ọba gbélé wọn lọ́wọ́ iṣẹ́ tọ́lọ́wọ́n ọba gbélé wọn lọ́wọ́ wọ́n ṣe kí ni wọ́n kùnà láti ṣe ọlọ́run sì béèrè lọ wọn ayà pọ̀ nù kò ránì rẹpẹtẹ wọ́n lànà sí orifilu ìléhìn mórísàlẹ̀ ọlọ́ni béèrè lọ́wọ́ àwọn tá a rán iṣẹ́ sí á sì tún béèrè lọ́wọ́ àwọn wo ni àwọn tá a rán níṣẹ́ wàlẹ̀ulẹ̀mẹ́ wàrọ́sàtulẹ̀ àmbíyà àwọn àfáà jogún àwọn ànábì ọlọ́run kí ni wọ́n jogún ìnáma yẹ́rìtulẹ̀ ìlmà ìmọ̀ ni wọ́n jogún sí ìmọ̀ al-ilmiya al the responsibility of knowledge ojúṣe ìmọ̀ òní nashru al-ilmi ká fún ìmọ̀ yẹn ká dáwàtú nẹ́ẹ̀sì ìlàlẹ̀ hákì ká pe àwọn èèyàn sí òdodo wàlásù ìnàlì ìsánàlàfì إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق haqqi wa tawasaw bis sabr ọlọ́run fi àlàásùrù àsìkò ìgbà ọlọ́run ló ń fi búra innal insana lafi khusri dádájú ọmọ èèyàn wà nínú òfò ìlàlẹ́dínà àmànù àyàfàwọn tí wọ́n gbàgbọ́ lódodo àwọn afọ́ntẹ́f sì rí ní nínú ìtumọ̀ rẹ̀ ní ìlàlẹ́dínà àlìmù àyàfi àwọn olùmọ̀ kí ni iṣẹ́ wọn wátàwá sọ bẹ̀lẹ̀ hàk wọ́n máa gba àwọn èèyàn níyànjú pẹ̀lú òdodo wọ́n máa gba níyànjú òdodo pé ẹ ti báyìí ti báyìí ẹlùmíwà ni àwọn ará ló gbógun tí oòrùn ṣe jẹ́ àbá tó máa ṣe wá sí yẹn ọlọ́wà ni wọ́ta wá sọ bí sọ́bìrì ó tún máa gba àwọn èèyàn níyànjú kí a máa ṣe sùúrù nídìí òdodo asọ́bùrù àìlà àdàfí ìnira tó bá wá ń wá níbi wá ń pè òdodo yẹn a tún máa ní faradà lórí ẹ̀ àwọn tọ́lọ̀ ní yóò ṣorí ire nìyẹn tí ó là níbi òfò ṣẹ̀gbọ́n so àìṣojú ṣe àwọn àfáà yẹn káláwọn imam wọ́n ti ń ṣàlàyé fún gbogbo mùsùlùmí pé ọdún yìí mọ́ darapọ̀ mọ́ ọdún ẹbọ ni mùsùlùmí kì í ṣe àwọn àfáà gbogbo ìmáàmù ti ń sọ gbogbo mùsùlùmí ti gbọ́ yé àwọn mùsùlùmí tó wà ń bẹ ó yọ ọwọ́ ìgbà tí wọ́n bá ń sọ wọ́n ní ṣé ó ṣẹ̀sìn ju lágbájá aláàjì gangan ni ó ní five hundred thousand ló fún wa. ṣé o mọ kí ó tó àáfà lágbájá ìwọ tó yẹ kírun dáadáa mọ́ṣáláṣí rẹ̀ já létí ó ní twenty five thousand naira ló fún wa báwo ni tí ẹ ṣe wá fẹ́ jẹ́ lórí níkà rẹ nìkan sọ ẹnìkan ló kó èkìtì ó padà kúrò ń bẹ̀ o àwọn aráàlú yẹn ní dandan dandan wọ́n gbọ́dọ̀ máa sọ ó ti ẹ̀ pè mí báyìí live nígbà tí wọ́n pè sí àjọ ìlú yẹn ó gbé ó fún mi fóònù pé kí ni kó o máa sọ mo ń sọ tí ó máa sọ sí lẹ́nu ní oko èkìtì yẹn máa sọ báyìí mo ṣe ń sọ fún wọn ń sọ fún wọn mo ṣe ń sọ fún wọn ń sọ fún wọn ọ̀rọ̀ yẹn wá bì sí tí wọn wọ̀n mọ́ bí wọ́n lè ṣe so eventually náà ń padà kú lódò sọ pé kíkú àwọn lóko yẹn lóko yẹn ti fọ́ o àwọn àjálù wá ń ṣẹlẹ̀ ńlẹ̀ ẹ̀yìn afáìmọ̀ wà àwọn òwà bẹ̀ mọ́ ṣọlọ́n kan fi yẹn ṣe kàrámù kàrọ́mù àpọ́nlé fún wọn so tí mo kàn gbìyànjú láti sọ ni pé mùsùlùmí ó tún wá lówó sí i gan mùsùlùmí ò ní torí àwọn nǹkan wọ̀nyẹn kó wá torí ẹ̀ lọ́ máa ń ṣe ẹbọ ẹbọ èé ṣe ní ṣe rárá àìfi irunmú lèlépa jẹ́ mọ́lẹ́nìkan ìforí ọká ẹbọ burú ju orí ọká lọ torí pé innahu yìí siri kìdì lọ́lọ́run sọ ẹnikẹ́ni tó bá lọ ṣẹbọ ó wá kú sórí ẹ̀ kọ̀dí ọlọ́run bá ti ṣe àlùjànnà léèwọ̀ fún wá ọ̀nà ibùdésí rẹ̀ nínú ọ̀nà wà máa lè zọ́ọ̀lì nínà nínà ansọ́r kò ní sí alárànṣe kankan fún gbogbo ọ̀ṣẹ́bọ lójú alkiyama yóò wọ ọ̀nà díẹ̀ yóò jáde lọ́dọ̀ ẹlẹ́bọ inú náà ni ó wà gbére kọ́ọ̀lì dínà fìyà gbogbo náà gbogbo àwọn owó yẹn ọlọ́run ti sọ pé kò lè ya alikafirun sọ fún ẹ̀yin kèfèrí láàbùdù mẹ́ta àbùdù ni èmi ò ní sin intensin wàlà antum àbùdù nẹ́mẹ́ àbùdù ẹ̀yin náà ò ní jẹ́ olùsìn intensin wàlà àná àbùdù mọ́ abátum èmi ò ní bá yín sin intensin làkún bí ìnàkùn ẹ̀sìn yín fún yín wàlìyá dín fún èmi náà ẹ̀sìn tèmi. ní kí wọ́n ẹ̀sìn tèmi ṣé mo pè yín kẹ́ wá bá mi dáwó sí ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ kì í ṣọ̀rọ̀ dàgbàsókè ìlú ọdún yín lẹ̀ ń ṣe ìyẹn náà lọ̀rọ̀ àwọn mùsùlùmí jẹ́ máa ń tẹ̀ láwọn nàṣàrà lọ chọ́ọ̀chì fún kórè níbi ìkàrẹ́ lákòókò ń bí wọ́n ní wọ́n ṣe ìkórè lọ́dọọdún pàápàá dìsẹ́mbà àwọn èèyàn ti ń kó wá sí nọ́vẹ́mbà ń sìn gbà ti ń pọ̀ àwọn mùsùlùmí náà ti darapọ̀ wọn náà ti ń ṣe kórè mọ́ọ̀sì mo mọ̀ ó ti pẹ́ ibi àkókò yìí ni mo dé tí mo rí pé ìkórè mi ìmọ̀ rárá tẹ́lẹ̀ àwọn àzáàbù bíi mo màgbá máa ń ṣe bàtà ìkórè wọ̀nyẹn ní mọ́ọ̀sì wọn ṣùgbọ́n bí di téèyàn bá tiẹ̀ bá wọn ṣe ìkórè ni kò fẹ́ kí ìlọsíwájú ẹ̀sìn ló dé bàbá ṣe dáwà lórí ẹ̀ tó pọ̀ wọ́n wá lọ yí orúkọ ìpadà àwọn òpin kórè gan wọ́n ní ìkówójọ ẹ̀wọ̀n lálága làwọn ń ṣe ìyẹn nípa ìkówójọ mo ti ráhùn mọ́ọ̀sì kan tí mo ti ṣe wá sílẹ̀ dáadáa ìgbà tọ́rọ̀ yẹn ni mo kàn dé níjọ́ yẹn ni mo kàn rí tí wọ́n kéjì ìkórè ọdún yìí sí ìkówójọ ọdún yìí lọ́wọ́ tó ti ẹ̀wà ń challenge yìí pé ustaz ṣé ìkówójọ fún mọ́ọ̀sì láti fún dàgbàsókè ṣe rọ́ọ̀gì ni ni ò wá dá wọn lóhùn torí pé kì í ṣe pé wọ́n ń wá ẹ̀rí kì í pé wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ nítawọn sọ ni pé ìtọ́yìn sọ yẹn ò bá mu ó dàbí kí tí wọ́n ń ṣe yẹn kówó jọ ẹ̀mọ́ bó ṣe rí ó dàbí ọdún eégún báwa ló ti di kánífà bí àti eégún mọ́ ibi àlọ síbi tí wọ́n máa ń lọ nínú ìgbàlẹ̀ ṣe pé ìgbàlẹ̀ làwọn eégún ni wọ́n ti lọ wọ ẹ̀kú ìgboro igbó orò gbòòrò ibẹ̀ wọn lọ ìgbàlẹ̀ tí wọ́n ti wá káwá káńsù lílọ sí ìgbàlẹ̀ yẹn bọ̀ wọ́n gbé aṣọ yẹn wọ̀ wọ́n a máa ń ṣeré nígboro pé ìjọ́pì kàlífà ṣó wọlé nù ṣẹ̀rẹ́ à kò wọlé rárá o kò wọlé nítorí pé áṣùlù ẹ̀ yẹn kò sínú ẹ̀sìn wa ọdún méjìlá ní kí lọ́dún wa iléyá àti túnú àwẹ̀ tí wọ́n bá lọ sọ di kàlífà ó dàbí nǹkan tí wọ́n ń ṣe nílùú Màdínà kánàbí tó débẹ̀ wọ́n ya ọjọ́ méjì sọ́tọ̀ tí wọ́n máa ń ṣe eré ìdárayá bí ẹ̀jàkadì wọ́n mọ̀ gun ẹṣin wọ́n mọ̀ gun ràkúnmí wọ́n mọ̀ fi dára wọ́n wọṣọ wọ́n mọ̀ jẹ wọ́n mọ̀ mọ̀ torí tí wọ́n ń pè ní ọdún alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni ìkójọ ẹlẹ́ẹ̀kejì ààyè ìkójọ wọ́n mọ̀ kójọ sí ẹlẹ́ẹ̀kẹta ìṣọ̀ṣọ́ kí mo pè ìṣe ọ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kẹrin ìṣayẹyẹ jíjẹ mímu máa wà bí àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń pè ní ọdún ẹlẹ́ẹ̀karùn-ún yóò ní àsìkò tó ń wáyé kìí ṣe pé wọ́n máa ṣe lójoojúmọ́ ẹ rí pé ọdún léyà tó ń bọ̀ ní ìsìn á kójọ sí ìdì á kójọ níbo lákójọ yídì lákójọ sí eid musalla ẹlẹ́ẹ̀kejì tá a bá ń lọ yídì yẹn aṣọ wúruwúru aṣọ tá a wọ̀ lọ bí iṣẹ́ lánàá làmọ́ ń wọ̀ àwọn tírélà dráìvà àbí mẹkáníìkì sábà tí wọ́n lọ yíbi àgbè òvárọ̀ lé lórí aṣọ mẹkáníìkì wà lábẹ́ aṣọ tuntun aṣọ ṣọ́ ẹlòmíì aṣọ ẹ̀wọ́n ti lọ ń kóṣẹ́ sí oríṣiríṣi fìlà bàtà tí wọ́n bá lọ yíbi gan kí wọ́n kàn máa wo àwọn iṣẹ́ tí wọ́n kó sí agbádá ọ̀nà àwọn gáìsì oríṣiríṣi ìyẹn gan tó fíìmù lọ́tọ̀ wọ́n á jẹ àbá mi jẹ àwọn àbájá ń pè lọ́dún nìyẹn so gbogbo àwọn nǹkan tó bá ti ní nǹkan yẹn nínú tí wọ́n ń ṣe lọ́dọọdún ní ṣẹ̀rí àníká mọ̀ bá wọn ṣe torí pé ó ti dọdún àjọ̀dún orí kádún mo rò pé díẹ̀ wá ń sùn so mọ́ọ̀kì mọ́ṣáláṣí táàbà kówó jọ fún mọ́ọ̀kì kò dìgbà tá a bá fi kíní yẹn sí kí náà pé nǹkan bíbí àyẹn ni wọ́n ń dọ́gbọ́n sí olóṣìfà tó yẹ pé tó fi dè ní ẹ̀rí pé àwọn kírísítẹ̀ máa ń wá dáadáa láwọn mọ́ọ̀kì kan pé àwọn náà fẹ́ ṣe alága ní mọ́ṣáláṣí mo ti rí mo gbọ́ mo tún rí wọ́n fún christian láàyè náà náà wá ṣe kókó àwọn èèyàn ẹ̀ wá ọgbọ́n onímọ̀ ń sọ yìí christian kan ṣe alága wọ́n fi jẹ́ alága ní mọ́sùn ó pé òun ló sọ fóun láìpẹ́ sí i gbogbo àwọn kìnnì wọ̀nyẹn aburú tó wà ń bẹ̀ ni pé òun ti gbà kóun ti ṣe tọlọ́run nìyẹn kí islam ló yẹ kí wọ́n nígbà tó ló láìpẹ́ àlẹ́àádù lẹ́dì bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà òmùsọ̀lá kápẹ̀ sí ìrùn kíkí kó kọ́kọ́ wá mọ̀ kí òun náà kó tó sọ kó fẹ́ ṣe àyè lẹ́ṣọ́ dìgbà tí ṣèkó jọ ká tó náwó sí mọ́sùkù so a ò tún kọ́ àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń náwó à ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé dìsẹ́mbà nìkan ni kẹ́ máa náwó sí mọ́sùkù ẹ rọ̀stán sọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ìkórè yẹn ni wọ́n ṣe tí wọ́n fi kọ́ mọ́sùkù and so tí wọ́n bá ṣe nǹkan tí ò bá mú ṣó túmọ̀ sí ṣùgbọ́n ká náà kó àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ ká dẹ̀ ṣe sùúrù lórí ìkẹ́kọ̀ọ́ yẹn ìgbà yẹn gangan ni ó pè ẹ̀sìn wa kì í ṣẹ́ wo ló wà mọ́ọ̀sì àwa tá a jẹ́ ẹni tó ń kírun mọ́ọ̀sì yẹn láàmú ọgbó òun fúnra ẹ̀ ni ó sọ pé òun fẹ́ ṣe nǹkan yìí òun fúnra ẹ̀ ni ó sọ pé fẹ́ ṣe ká láti kọ́ wọn. alsas ó da ọ̀rọ̀ yín dùn ṣùgbọ́n àwọn èèyàn wa á mọ̀ wọn ò ní náwó àbí tá a máa ṣe bẹ́ẹ̀ yẹn nítorí pé ọ̀nà tẹ fi ń ṣe láti lẹ̀ nìyẹn kí ló dé tá a kọ wọn ní ọ̀nà àwọn ìlú ní òkè wọ́n fẹ́ kọ́ mọ́ọ̀sì kan sìn wọ́n ti rí làmì nǹkan ni lóṣogbo seven hundred and fifty million ní wọ́n fẹ́ fi kọ́ wọ́n ti rí ju four hundred million sìn lóyún dáwọ́ sí gbogbo kórè tẹ́ ṣe ìlú lẹ́pa. pọ́ọ̀sì yẹn dẹ̀ ní ẹni tó fẹ́ kọ tẹ́lẹ̀ ó nìkan ló fẹ́ dá kọ́ ọlọ́run wá kádàrà tí ó kàn jáde láyé òun ló fẹ́ kọ fún rẹ̀ kò sí kò pèpè pé kẹ́nìkan wá ràn lọ́wọ́ seventy million ṣé ìlú wa ta tún ṣe kórè ẹrù ká láwọn ọmọ tó ní gbogbo owó tá a pa ní kórè yẹn pátápátá àwọn ọmọ wa tó jẹ́ ọmọ wa tó ń wò wá ń bẹ̀ yẹn wọ́n ní lọ́wọ́ bábákùnrin ẹlẹ́pàá three million ẹ̀rọ pa four million èmi mọ̀ kìí ṣe pé wọ́n sọ fún mi àwọn kan nínú àwọn mọ́ṣáláṣí kan nínú kàrẹ́ tí wọ́n ní owó lọ́wọ́ ju àwọn owó tẹ̀ ń pa nínú ìkórè yẹn lọ tí wọ́n dẹ̀ jọ mọ mọ́ṣáláṣí yẹn tí wọ́n kàn ń wò yìí tí wọ́n bá dẹ̀ gbowó lẹ́ẹ̀kan rí pé wọ́n fún yín ní twenty five thousand naira gbogbo owó tẹ̀ ẹ pa níkórè yẹn wọ́n ní lọ́wọ́ dáadáa sí àwọn eh, ọdún yìí apá five million mo mọ àwọn èèyàn pé wọ́n sọ ẹ̀lẹ́ náà àwọn tó ń fún stars lónìí ẹ̀wọ̀n fún mi kọ́bọ̀ àtúnṣe wá àti pé kí ẹ jà wọn àti ẹ jà wọn wá àti pé yọ zaka nítorí tó yẹ ká pè wọ́n sí lọ́dọọdún kí wọ́n yọ zaka ìyẹn ni Quran sọ fayuki lámìyẹkú ní lẹ́dínà káfàrọ́ lọ ní wà zaka níta pa wọ́n láṣẹ nìyẹn o kí wọ́n máa sin lọ lẹ́ni tó ṣàfọ̀ mẹ́ẹ̀sì fọ́lọ̀ yẹn pé kí wọ́n máa ṣe bọ kán tẹ̀ máa ṣèṣe kárí mi wáyé kí mú sọlá kí wọ́n máa gbẹ̀rún dúró wàyí ò tún zaka kan yọ zaka àṣẹ àkọ́kọ́ nìyẹn zaka yẹn lápè wọ́n sí gbogbo ẹnu ni mo fi ń sọ láì sí ìbẹ̀rù ìtakò ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn gangan ò mọ jẹ́ ń pè ń zaka èmi ti gbọ́ onítẹ̀sí lẹ́nu ọdún ọ̀sẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀kẹ́ ẹ̀yọ zaka ẹ̀fọ́ àwọn aláìní lówó ẹ fáwọn afọ́jú lówó ẹ fáwọn arọ lówó ṣé ìtumọ̀ zaka nìyí tẹ́bá ṣàlàyé kókè ẹ kakuléètì zaka wọn ò lè kakuléètì ẹ wọn ò mọ ní sọ́ọ̀bù wọn ò mọ àwọn nǹkan ìdájọ́ wọn yẹn ó ṣàkàn gbọ́ zakazaka tó wọ́n pé wọ́n ti ṣàlàyé fáwọn èèyàn ni pé ẹni tó bá ní iye báyìí zaka ti wo owó ẹ̀ o lóṣù yìí o àbí lọ́dún yìí o zaka wọ̀ o kí iye báyìí ni ó yọ o wọ́n á máa yọ yẹn àwọn tó dẹ̀ qualify fún sàká pọ̀ ńlẹ̀ ẹ̀kọ́ wọn nìyẹn ní kí máa ṣe kórè number two sọ́dákọ̀ wà ìtọrẹ àánú lẹ́yìn wọn lójú kòkòrò káṣe àlàyé àǹfààní tí wọn rí ńbẹ̀ mo rò bó ń sìn àwọn oríṣiríṣi nǹkan wọ̀nyẹn lẹ̀sìn kọ ọ̀nà ìgbà náwó tẹ̀sìn láàfikún àwọn èèyàn kì í wa so àìmọ́ ṣàlàyé yẹn fáwọn èèyàn gangan kò jẹ́ káwọn èèyàn mọ òdodo nítorí báwọn tó ń lead yẹn gangan ìmọ̀ wọn nípa ẹ̀sìn kéré wọn ò mọ ìmọ̀ yẹn gangan nípa ẹ̀sìn ṣe kíni ó kéré jẹ́ kó wọ́n kó ṣe one hundred thousand sí láyà iṣẹ́ hundred thousand wà dáadáa bọ̀ kí ni ìmọ̀ nípa ẹ̀sìn ìmọ̀ kí ẹgbẹ́ kọrin kíra là ń pè tó dàbí ẹnìkan tó mọ english dára tínkú tínkú little star ah, i wonder what you are up about that what you are like that ó ṣe à ń ka poem oríṣiríṣi ó lọ ń ka àbíkú wọlé ṣóyínká ti jp clark ó ń ka àwọn poems oríṣiríṣi fáwọn shakespeare ó ń ka ṣe ó sọ di pásítọ̀ àbẹ̀rẹ̀ fún àbí ṣó sọ di lọ́ọ̀yà ẹ ká padà sí lọ ó gbọ́ english ó mọ gbogbo poem ṣé lọ́ọ̀yà ni tọ́rọ̀ òfin bá bẹ́ẹ̀ ni ká máa kọrin tírà káàkiri òsòyàndà àfáìsìn náà àfáìsìn lẹ́ni tó mọ ṣẹ̀ríà ìdájọ́ kí ni Quran sọ kí ni Sunna sọ kí ni báwo ni wọ́n ṣe ń ṣe lé gbẹ̀ngàn kó ṣàlàyé ẹ̀ kó ṣàyìn kó mú lẹ́yọ kọ̀ọ̀kan mo jẹ́ ń pè láàfáìsìn nìyẹn ẹgbẹ́ kákan lọ bí òde mo sọ ní ní àná àná kọ́ mo sọ ní àárọ̀ àná ìdí àáfàá pọ̀ àwọn àáfàá kan wà kákan lọ bí ìkómọ kí wọ́n lọ bí ìgbéyàwó kí wọ́n lọ fi dá òbí òkú tẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn kò yé wọn ẹnu dùn ní ti wọn wọ́n pa owó sápò àfáàn tí wọ́n ni àwọn àfáàkùn ẹ̀ lè rí wọn gbọ́ àwọn àyè yẹn àyàfi èyí tó bá kan pá tàbí tẹ́nìyàn sọ fúnbẹ̀ẹ́bẹ̀ẹ́ wá ẹjọ́ ẹ̀hẹ́n àwọn èèyàn ò máa ṣe bí wọ́n dẹ̀ débẹ̀ náà láyé ẹ̀sìn wọ́n máa ṣe kìí ṣe owó ni wọ́n máa tọrọ àwọn èèyàn láti máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ àwọn tó nímọ̀ ẹ̀sìn so ọ̀rọ̀ ìkórè yẹn àkọ́ àwọn èèyàn wa ní ẹ̀sìn kí lẹ́sìn sọ nípa bá ṣe náwó nínú Islam àkọ́ wọn wọn ò mọ̀ èyí tá a forí ara wa gbé kalẹ̀ lálọ́ ń ṣe mo rò kó díẹ̀ wa ọ̀rọ̀ báàbù mi ti gbé kalẹ̀ ti pẹ́ bàtà dáadáa àwọn ẹ̀kẹ́ ṣọ́ọ̀ṣì ni wọ́n dẹ̀ ti kọ́pì ẹ̀ ń gbà yẹn àdẹ̀lé bílẹ̀mù wọn lọ́dọ̀ tèmi torí pé àwọn tó dá wọn sí tó dá zamzam lẹ̀ 1923 nífà tẹ bá lọ sí ní ìsàlẹ̀ èkó mo lọ bẹ̀ ní mosque azarudin bẹ̀ ẹ rí orúkọ àwọn èèyàn wọ̀nyẹn tí wọ́n dá lẹ̀ lẹ́kọ̀ọ́ alákọ̀wé ni wọ́n náà they have tried káwọn ọmọ wa mọ̀ lọ di kìfìrí as at 1923 ìmọ̀ ẹ̀sìn mélòó ló àwọn àfáà ò sí nínú wọn náà àwọn káwọn pé mùsùlùmí ni wá so àwọn ìlànà wọn ìlànà wọn ìlànà wọn ẹ̀rí pé wa wá fẹ́ ṣe kò máa sáàdín nígbà kan omi ìmọ̀sí o 7 a.m. wọ́n ti ṣe tán kì sí start ní wọ́n kàn mú tí wọ́n dẹ̀ jẹ́ bread wọ́n lọ ní asọ́lá tùwásálà alárọ̀ súlélà wàhálà àlì ìwàsàbí àjùmáyìn tó wà náà wà ti kàtán ìmọ̀mù dẹ̀ karọ́bà náà kéjú bí mẹ́ta lọ ọba náà takọ́bàlì minna na ìnáka àǹtà sẹ́mi olè àrí dùá mú kàbà wọn olúwa olórí ọ̀fẹ́ aládùúgbèlẹ̀ ẹ̀sàn rere adúpẹ́ àwáyìn ọ́ gbígbín kan fún ọmọ wa tó bímọ tó ṣe kí wọ́n dẹ̀ sọ òrùmọ̀ yìí lókọ̀ alifáàdíà wọ́n mú tí wọ́n jẹ̀bẹ́ torí wọ́n fẹ́ lọ bí iṣẹ́ ìgbà làwọn afáwọn láwà ní ó ṣẹ̀wà dé wọ́n lè wọ́n á sọ̀rọ̀ títí wọ́n lè di aago mẹ́sàn-án gbà táwọn ò lọ bí iṣẹ́ so àwọn alákọ̀wé ni wọ́n dá alẹ́rí pé skul yẹn kọ́kọ́ kọ́ anxiety kì í ṣe mosque skul wọn yẹn wọ́n kọ́ tí ó fẹ̀ tí ó gùn wọ́n àfi pákó dà tó bá ti bẹ̀ ni wọ́n ti kí jímọ̀ wọ́n kó pákó yẹn kúrò bí ọ̀mọ̀wé ni wọ́n alákọ̀wé ni wọ́n fẹ́ kẹ́sìn káwọn ọmọ wa ṣẹ̀sìn kán kàwé láì níbi kèfèrí mo sọ pé mi ò lè blame wọn bí mọ̀ wọ́n ṣe mọ̀ nígbà yẹn so àwọn nǹkan tí ń rí ní church irú ẹ̀ ní ká dìde tí wọ́n bá fẹ́ ṣàdúrà sí ẹ dìde ẹ̀kú church ó dìde ká bọ̀wọ̀ fún olúwa you understand wọ́n tí mo ṣáà mẹ́kì ni pé àwọn ìlànà yẹn wọ́n ti ṣe ìṣe ọ̀pọ̀lọpọ̀ bí ìmọ̀ ṣe ń ṣe kí ni bó ṣe ń dé so wọ́n máa ń ṣe bàbá mo sì bá láyé oríṣojú mi wọ́n á kó iṣu lọ ìkórè wọ́n kó iṣu lọ wọ́n kò ẹ̀ wọ́n máa ra iṣu tó bá tóbi jù ẹlòmíì lè rà ní àgbàdá time wọ́n lè rà ní five naira wọ́n lè rà ní ten naira ta níbi wọ́n lè ra níbi iṣu ẹyọ kan wọ́n lè ra níbi fifty naira iṣu bá tóbi ọ̀pẹ̀ǹbó ẹlòmíì lè mú wá sáà mọ́ ṣe ń ṣe bàzá church ẹ̀hẹ́n bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe wíìdì ànúmọ́dún ọlọ́ọ̀rẹ́ so ìmọ̀ ẹ̀sìn ó ṣe pàtàkì kìí ṣe pé káwá wo kókó lórí àìmọ̀kan bá ti ń bá bọ̀ so sọ akíkọ̀tù dín fáwọn èèyàn pápápá ẹ̀sìn gangan fún wọn kò sí problem irú ẹni tí mo ló fẹ́ kọ́ mọ́ọ̀kì tí wọ́n sọ pé fẹ́ kọ́ mọ́ọ̀kì seven fifty million yẹn ìkórè wo lẹ fẹ́ ṣe tówó yẹn ẹ̀jẹ̀ nímọ̀ kó yẹn wà rẹ̀ ibi tó jókòó sí lákàbà yín fún yín ten thousand naira lágbára lájìnà bọ́ ká ló gbọ́ yé irú ẹni tó ń fún yín twenty five thousand ó dà ẹ wá tún wà burú tó wà bí ìkórè yẹn wọ́n tún ti sọ dọ̀dún lọ́nà wo wọ́n ó ṣe oúnjẹ gidi ẹni tí wọ́n sọ pé kó wá ṣe alága tó ń ṣe tí wọ́n yàn wípé kó jẹ́ kó wá mówó wá yẹn ó lè fi 1.5 million dáná oúnjẹ ẹni yìí tó ń sọ̀rọ̀ ìṣiṣẹ́ ó mọ̀ ní o awágbé 300,000 sílẹ̀ owó fún mọ́sí àwọn èèyàn wà sọpọ́tì ẹ̀ àwọn tó pè gbogbo àwọn tó pè yẹn ni wọ́n jẹun àwọn míì mú aṣọ nígbà tí wọ́n fẹ́ ṣe márèjì àbí wọ́n fẹ́ ṣòkú wọ́n á máa ṣọ àwọn èèyàn wà pọ̀ wọ́n á ṣayẹyẹ òun lè gbé three hundred thousand lẹ̀ one point five million ló fi dáná oúnjẹ o àwọn kan pa màálù o àbí rọ̀mù pa lórí ẹ̀ so wọ́n á pè léré tí ìtàlá fi ń kówó jọ wọ́n á pè léré so lẹ́yìn tó bá gbé three hundred thousand lẹ̀ àwọn èèyàn wà support ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀lẹ́mì lè di ten thousand five gbà tí wọ́n bá ṣírò gbówó ìwé ẹ̀ lè jẹ́ seven fifty thousand ariwo wà pọ̀ tàbí five hundred thousand tàbí four hundred thousand so ariwo wà pọ̀ ẹjọ́ owó tó lọ fi ṣe oúnjẹ tó pé àwọn èèyàn yẹn tó bá ń pé a ṣàlàyé ẹ̀sìn fún kẹ́sìn yìí só nídìí kó ṣe kórè ajára bí one fifty one point five million yẹn á lè jẹ́ àtúnṣe a máa sinmi ẹlòmíì dẹ̀ ti sọ́dọ̀ wò torí pé àwọn ọ̀rẹ́ yẹn máa fún àtàwọn èèyàn tó ń sọ́pọ́ọ̀tì ẹ̀yẹn wọ́n á fún ní envelope so at the end of the day 1.5 million tó fi sí oúnjẹ ó lè padà rí two million five yẹn léèrè so these are the things ẹ ustaz èsì tẹ́lẹ̀ mi ò mọ̀ fọ́ mi ò ṣe ń sọ̀rọ̀ sọ kí wọ́n mú kúrò kí gbogbo ẹ̀ gangan tá à ń sọ ni pé ẹ̀sìn ti ṣàlàyé bá a ṣe náwó ìyẹn ni ká máa kọ́ àwọn èèyàn ewé tá àwọn tó ń yáwó èlé wọn ò kọ́lé ni wọn ò ra mọ́tò ni kẹ́nìkan wá nítorí pé àwọn kan yáwó èlé àwọn tíṣà wọ́n pẹ̀rẹ̀ tíṣà wọn ló kọ́lé tí ò gbowó èlé tí ò yáwó tó ní interest nínú tí ò bá yá ní cooperative tí wọ́n jọ ń ṣe ní school yóò yá ní bank ó pọ̀ sí sharp fast fast eh, credit ó pọ̀ gidi ṣé torí pé wọ́n ti wá kọ́lé yẹn wọ́n ti fi gùn ká ṣé túnmọ̀ ẹ̀ ní owó èlé yẹn ráìtì nígbà tí ó kọ́lé sí tí ó gùn ká láìyáwó èlé mi sọ pé wọn ò sí ṣùgbọ́n ó ṣọ̀ wọ́n kò pọ̀ àwọn muslim kan wọn ò ní sọ fún yín ni èmi ti lọ béèrè láwọn muslim kan direct i do practical because that's my job gbọ́dọ̀ ti rówó tó kọ́lé olóhùn lè tàbí jẹ́ stars òun yáwó bank mo béèrè lọ ẹnìkan kí kó sì kọ́ lọ forí jìjà iṣẹ́ ìlàjọ ń ṣe náà lẹ́bù tèmi ju ti yín lọ náà fàlẹ́ jẹ kọ́ lè ní òbí ẹ̀rá lẹ̀ à ó ní mo gbowó báǹkì mi ò gbogbo mo yáwó èlé mi kan yóò sì àwọn èèyàn dẹ̀ mọ̀ràn pé mi ṣiṣẹ́ ajẹ́ kan náà lájọ ń ṣe èèyàn sọ tó lọ ṣe yóò kọ́lọ̀ kó ṣàánú wa kọ́lọ̀ kó tí mo ń ṣàlàyé níbi ọ̀rọ̀ mo dàbàtì gbogbo bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ gbogbo tẹ́ lọ béèrè yẹn pé ṣáà lè fáwọn ẹlẹ́bọ̀ yẹn wọ́n ń ṣọdún yẹn lówó òun ló jẹ́ kí wá yà sí gbogbo nǹkan wọ̀nyí pé àìṣàlàyé ẹ̀sìn fún àwa mùsùlùmí àìṣojúṣe àwọn olùmọ̀ wa àtàwọn ìmáàmù wa tó wá látọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ni pé ìmọ̀ yẹn gan ò sí fún wọn tí wọ́n fẹ́ fi ṣàlàyé ẹ̀sìn yẹn ọ̀nà kejì àwọn kan ìmọ̀ yẹn wà fún wọn ṣùgbọ́n wọ́n wò pé ebi ó pa àwọn táwọn bá sọ bó ṣe yẹ kó rí àwọn onírò jẹjẹ ẹlẹ́ẹ̀kẹta àwọn kan wò pé wọ́n wàhálà àti ìbá ní kó mọ ṣàlàyé yẹn yóò ní problem so olófà tí gbogbo orúkí nìyẹn fi ń lọ ní ìlú táwọn èèyàn ṣàlàyé fáwọn èèyàn kálálàyé yẹn wá ni ẹni tó fẹ́ wá gbowó yẹn àfún ó lè jẹ́ dàdá ní national ṣìgàn mo máa mọ́ọ̀sì kan mo máa ń ṣe wá àtúnlẹ̀ ńgbà kan wọ́n sọ fún mi náà ìpè pẹ́sọ́nà ṣì tẹ́lẹ̀ ń wọ́n mọ́ wá ń gbowó òṣà kan mẹ́ wọ́n dàgbà wọ́n lu àgbo pé wọ́n fẹ́ ṣe ẹbọ yẹn wọ́n ní àbí bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n gba owó òṣà ní wọ́n fẹ́ ṣe àwọn èèyàn ó dá owó ẹ̀ nínú mọ́ọ̀sì báyìí wọ́n gbà wọ́n kó fáwọn olóṣà wọ́n kà sí pé ọdún ìlú nǹkan fẹ́ mẹ́ńṣàn lórí máa mẹ́ńṣàn nílùú yẹn wàhálà ní ọlọ́ọ̀ṣà náà tó ẹfẹ́ sọ ọ̀gọ́gán kí tí wá yá owó pẹ̀lú ìsìn ètò ìfẹ́ ètò pẹ̀lú ìpàdé ilé aláàjì ní bí 100,000 ẹgbẹ̀rún one thousand naira bò tàbí nà bí oṣù tí parí bí kò tó gba sálárì bò ń wá wò pé òkè mo rí ìlú rí ya ni wá ní kí n bá tó ń bá yà ni ìgbẹ̀dá mọ̀ two hundred hmm. yeah so mo á san two kẹ̀ ìrètí mo á rò pé two kẹ̀ two kẹ̀ yìí tẹ̀yìn ẹ̀ tó kò rò ó pé mo lè kí irú oúnjẹ mi ò lè gbá. ẹ ìjọ ń pè ní èlé ní ziyada lédè lárúbáwá yẹn gangan náà ń pè ní rìbá àziyada ètò lé èlò lẹ́yà two hundred thousand ten tẹ̀sí lé yẹn ní èlé orí ẹ̀ yẹn gangan lọ́lọ́run lòun ò fẹ́ two hundred thousand tó fún yá yín yẹn ní ọlọ́run ní kẹ́ tún dáná padà fún ní ọlọ́run ní kú gbà tó bá ti wá sọ pé ẹ̀sìn nǹkan kan fún un ṣẹ̀rí àsọ pé àrámù ni. kíkó ètò fún ẹni tó fẹ́ yá àti fẹ́ni tó fẹ́ yáyìn èèwọ̀ ní báwọn méjèèjì ṣe ìrànlọ́wọ́ lọ́lọ́run ní ká ṣe fúnra wa ẹni tó fẹ́ yáwó yẹn ìnira kan lórí ìwọ tó fẹ́ yá lówó yẹn ìdẹ̀kùn kan ló wà lọ́dọ̀ ẹ̀ ó wá fi ìnira kún fún fi ten kún fún ìnira ten ló fi kún tó bá lówó ṣe yóò wá yá ni two hundred yẹn gẹ́gẹ́ ló yẹ kó fún kódà àwọn aládìsí pa àti kàmbí wà lórí àdìsọ́ ní sàǹkàmbí tánàbí ti ń sọ̀rọ̀ lórí pé ṣíṣe ẹ̀jẹ̀ fẹ́ ń ta yá lówó nípa owó wa dígbà padà tí ò bá tí ì ní gan ká tún ṣe ẹlẹ́mí ní kò ní san yóò lóun ti jẹ́ gbé ìbò gbà padà lójú àlìkì àmọ́ nígbà tó yẹ pé àìmọ́sán yẹn gan kópa lára bá wọ̀ gan fún rẹ̀ ṣùgbọ́n nínú ṣẹ̀rí àwọn agreement ó wà o tí ò bá sanwó wa fún wa á gbé lọ sí kóòtù kọ́ọ̀tù ó gbà wọ́lá àìlẹ̀ bàbá ẹgbẹ́ tó gọ́gọ́ àmì àmì àmì àmì ò àmì àmì Ok. Naam. Ibi àti láti ìmọ̀lẹ́fẹ́ ìmọ̀lẹ́fẹ́ ṣùgbọ́n àbúrò rẹ̀ fẹ́ àbúrò bàbá mi. àti pàtó ìmọ̀ àlọ́lẹ̀ àgbáyé ìbẹ̀rẹ̀ lọ́jọ́ ní bàbá yìí sọ ní kiri. èyí kò lè gbọ́ ìmọ̀ àlọ́lẹ̀. ètí ní kò rẹ̀ sọ̀rọ̀ láti ìkórè rẹ̀ ìkórè rẹ̀ pọ̀. èkejì àbúrò àlára àwọn ìsìláàmù òkè ahun wà lára wa mùsùlùmí Ìjọba ìgbòmọ̀ hmm. dáadáa lọ́jọ́ bàbá yẹn. Ìjọba ohun ẹlẹ́gbẹ́ ọmọ tó bí. Olùkú ń yè. Gbogbo ìjẹ̀dí ìwà díẹ̀, mò ń jèrè ẹ̀jẹ̀ mi bẹ́ẹ̀ta. Ilẹ̀ ṣe ẹni àrùn wà báwa Mùsùlùmí. Bẹ́ẹ̀ta. Àrùn wà lára Mùsùlùmí yẹn. Àwọn ìlú yára wọn yẹn, olùkó rẹ̀ sí àjẹ́. Ẹ̀dá ìṣèjú mi. Ọ̀kẹ́ wọ́n gbé kórè yẹn kalẹ̀ nítorí pé àwọn Mùsùlùmí máa ń ṣahun. Bẹ́ẹ̀ta. Láti lè gbówó jáde bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ta. Sori. Àwọn àdára Mùsùlùmí, àdára Mùsùlùmí, àdára Mùsùlùmí, olùkó rẹ̀ sí àjẹ́ lọ́sọ̀ọ́sẹ́ ìkòmótò tọ́tọ́ di ìkòmótò láti yọ ẹgbẹ̀tẹ̀ ẹgbẹ̀gbẹ̀ ẹgbẹ̀gbẹ̀ ní ẹgbẹ̀ àdúrà ẹgbẹ̀ ìdíkọ̀ ẹgbẹ̀ lẹ́yìn ní. lọ́ọ̀bù gbé tòlẹ̀ ní mọ́ṣáláṣí wọn máa ń yan ẹgbẹ́ agbẹ́sìngà ẹgbẹ́ ìmọ̀lẹ́ ànábì ẹgbẹ́ oyè mi. ẹ jẹ́ kí n fọ èsì bàbá ọlọ́run kó bá ní. lọ́rọ̀ ẹ̀mí yín lórí dáadáa kó ṣe àlékún àlàáfíà fún yín kò ní rẹ̀ yín kò sí ní rẹ̀ ọlọ́run jẹ́ àrí pẹ́ lórí dáadáa ọ̀rọ̀ tẹ́ sọ yìí ní òdodo tí kò sí kankan nínú ẹ̀ òdodo tí kò sí àwa mùsùlùmí àìfẹ́ iná ó ìdí yẹn gangan èyí tó jẹ́ olórí ẹ̀ ní pé ọ̀rọ̀ yẹn gan ọ̀rọ̀ wa yẹn ò wa ìyẹn nìdí tó lórí ṣùgbọ́n ká máa fọ wá lọ́nà tí ó gbà wa ẹ pé àṣẹ ìtọ́nù kí ni iṣẹ́ kó máa dí ẹ tó bá fẹ́ wọ àlùjànnà lọ́wọ́ ojú ọ̀nà ń tó sọ wípé wábìí mọ́ látọ̀ọ̀dánà láhùn ìrọ́pọ̀ta lè mọ̀tàkì sura 7 tó iṣẹ́ tó wọn àṣà ìtọ́n fẹ́ ṣe ní ìsìn nígbà tó ń ti mọ̀ pọ́mọ náà lòun òun fẹ́ lọ jókòó de àwọn àrọ́mọdọ́mọ ádámọ̀ lójú ọ̀nà rẹ̀ tààrà kí ló wá sọ. ثم لأتينهم كلهم من بين أيديهم وما وابا wọn láti iwájú iwájú báyìí lòun ó ti yọ sí wọn wàmí kọ́ọ̀tì yìí bí wọ́n bá tún rí òun níwájú tí wọ́n padà sẹ́yìn òun ó tún ti débẹ̀ òun ó gbẹ̀yìn yọ sí wọn ẹ tó lòun ó gbà wájú gbẹ̀yìn wà á ń tìrì ọ́ìmọ́nì òun ó gbọ̀ tún yọ òun ó tún máa gba àwọn òsì wọn yọ ẹjọ́ igun mélòó láyé ní mẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin ló wá lóun ó ṣe kí ni òun ó gbà yọ sí wa ń bó láfẹ́ gbà lọ kí wá ló sọ wàlẹ̀ tẹ́jìlú aksarọ̀ ǹṣà àwọn tí ó pọ̀ jù nínú wọn ò ní dúpẹ́ fún wọn lọ́wọ́ ní jẹ́ tí ó wúkú lójú ọ̀nà tààrà 50,000 wà lápò mi fún àpẹẹrẹ ni o mo wá ní ká náwó sójú ọ̀nà lọ 50,000 ní òdé bọ́jẹ́tì kankan fún ó kàn wà bẹ́ẹ̀ mo wá lọ yọ five hundred naira nù fifty thousand mo fi láàrin aláàkàbà ṣe sí àwọn mùsùlùmí ni ìgbà tó bá jẹ́ chọ́ọ̀chì ni mo lè kó gbogbo dip your hand into your pocket uh, dip your hand into your pocket and donate to the church sọwọ́ rẹ bọ́ àpò rẹ gbogbo tó bá wà ń bẹ̀ kó fi fún ọlọ́run rẹ yóò dẹ̀ tó bá kó fifty thousand yẹn gangan yóò gbé ni. fifty thousand yóò fẹ́ lọ oúnjẹ fáwọn ìyàwó ọmọ ni yóò kó lẹ̀ tó máa ràn lọ́rùn torí pé oṣù ti mọ̀ fojú ọ̀nà àánú ni yóò ràn lọ́wọ́ láti lè náwó sílẹ̀ dáadáa bójú ọ̀nà tààrà èèyàn jẹ ẹ̀mí ẹ̀ lógun ni ọlọ́ni wà mẹ́rin yóò kọ̀ ṣó hànà sí ìyí fa ùlà ìkan ọmọ ìlú fẹ̀hùn rọ́bìlà aṣù ẹni tó bá lè ní ìkápá tàbí ìjánu lórí ahun ẹ̀mí àdámọ̀ ọmọ èèyàn ní káṣáhùn ọlọ́wà ní ẹni tó bá ti wá ní kápá tó jẹ́ ní ẹ̀yógun lórí ahun ẹ̀mí yẹn àwọn èèyàn ni ó ṣe ìró jèrè àlàyé yẹn lá ṣe fáwọn èèyàn kí ẹgbẹ́ ká máa dọ́gbọ́n kọ́gbọ́n ìṣẹ̀rí ò fara mọ́ àṣẹ ìtọ́ nígbẹ́ jẹ́ kó náwó ṣe báwọn èèyàn ṣe ní mò ń sọ yìí àwọn èèyàn pọ̀ tí wọ́n lówó tí wọ́n ń ṣe dáadáa tó jẹ́ ọ̀nà ọlọ́run tí wọ́n náwó nígbà tí wọ́n gbọ́ yé àwọn náà ò ṣe bẹ́ẹ̀ lánàá àwọn náà ò náwó sójú ọ̀nà ọlọ́run lánàá òwe lánàá ó bàbá ń sọ̀rọ̀ lánàá ó bá dẹ̀ ń sin lówó tí ń fowó ṣàánú ìdáríṣe kọ́lá ìwọ mọ́ọ̀kẹ́ nìyẹn ẹ tó dé bẹ́ẹ̀sì níbẹ̀ níwòrò ríṣe kọ́lá nígbà tí àwọn onímọ́tò nígbà tí bàbá Muyideen tó wà láyé wọ́n pe Muyideen kó wá ṣe wáàsí fún àwọn onímọ́tò níwòrò lójú nọ́mbẹ̀ alájì yàásín tó jẹ́ national chairman àwọn road transport workers eh, kìíní eh, àwọn ọlọ́kọ̀ ńgbà náà nígbà náà ó sọ fún àríṣe kọ́lá pé ṣó rántí ní yí àbí 80s ni táwọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí ní sanfara ní gùzò àwọn wá bá ń bàdàn ó sọ iye owó tó fún owó gidi nì sáré ṣọkọ́lá fún àwọn ìgbà yẹn wọ́n fẹ́ kọ́ mọ́ọ̀sì ilé haúsá àríṣe kọ́lá ní kìí ṣe pé wọ́n ní èmi mọ̀ nígbà ṣé wọ́n bá ti dá yín bá sílẹ̀ adéṣekọ́lá máa ẹni owó tẹ bá pàjọ yìí yóò fún yín ọ̀ván bus méjì nìka ẹni wọ́n ta méjèèjì yẹn ni wọ́n fi ń gbà tí wọ́n ń tún ibi iwájú mọ́ọ̀fù yẹn ṣe owó rẹ̀ wọ́n fi géègì yẹn wọ́n ṣe wá ṣe ìyọríkiri méjì bẹ́ẹ̀ ni káàkiri káàkiri ló ṣe fún àwọn èèyàn ní ọ̀ván bus sì méjì tó fún wọn ní kàrẹ́ alájà ni wọ́n ṣe àwọn bí ìṣàlàyé mẹ́ta ni ó ní wọ́n ń kó kò tá fún wọn ò tí wọ́n fi ń mọ́ kìkà rẹ̀ bẹ́ẹ̀ lábíọ́lá nígbà yìí wọ́n ló tẹ̀ tún sọ fáwọn wípé káwọn náà ń jẹ àǹfààní fáwọn ń ṣe kò kárí ẹ̀sìn òun mọ̀ fún wọn ní bọ́ọ̀ káwọn náà mọ̀ tà ń kan jẹ́ dílà láì lówó pé òun ṣàgbégbé tẹ bá ti pa ẹyọ ti ní ẹ̀kọ́ òyìnkú tó àwọn mùsùlùmí àwọn alògbà lẹ́kọ̀ọ́ náà àwọn kí lórúkọ ẹ̀ fọláwíyọ́ tẹ bá lọ sí èkó mo wo ilẹ̀ kan tí wọ́n ní fọláwíyọ́ ní kẹjà bẹ ilẹ̀ tó fún àwọn èèyàn tó fún mọ́ọ̀kì ilẹ̀ yẹn sì kìí ṣọ̀rọ̀ bílíọ̀n one billion náà níbi tílẹ̀ yẹn wà tí wọ́n bá fẹ́ value ẹ̀ tí wọ́n fẹ́ rà pé kí mùsùlùmí máa lo bẹ̀tẹ̀ ọkọ̀ wọn kìí ṣọ̀rọ̀ one kí ló jẹ́ one one billion kọ́ one billion ó fún wọn náà so àlàyé yẹn láàṣẹ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe ń gbà ayé ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ máa lọ ka ìṣúrọ́tù sáúbà tẹ̀sílì ẹ̀ láti ń ṣe láti bí ọdún kẹfà àbí kẹrin sẹ́yìn sìn ẹ̀rẹ̀ àwọn gọ̀ọ̀gọ̀wà àwọn ogun ogun tí wọ́n jà báwọn Abubakar Umar Usman Ali gbogbo àwọn sàádé tí wọ́n ṣe ná owó nígbà tí wọ́n ti gbọ́ nǹkan yẹn yìí nítawà ń sàlàyé ni pé kí ní yẹn láàmà ń ṣàlàyé fáwọn èèyàn wọ́n padà ṣe ẹtí òní ṣe náà ní ṣe òwe gẹ́gẹ́ bí ẹtí òní kírun ṣe ní kírun bá ṣe ṣàlàyé ìrun tó yìí ṣùgbọ́n ká mọ̀ sọ wípé wọn ò ní ṣe àbíká dọ́gbọ́n ìjà ti sọ fún wọn gan sísọ fún wọn yẹn gan ni pé àtúngba ládá tá à ń sọ yìí àwọn èèyàn máa ń ṣèǹdì wọn ò yí o dáadáa táwọn èèyàn ti ń ṣe dáadáa látara pé pàápàá àwọn youth látara pé wọ́n ń gbọ́ wá àti pé ká náwó sójú ọ̀nà lọ ẹlòmíín wà fẹ́ẹ̀ ní mọ́ ó ti ná hundred million láàárọ̀ ẹni tó jókòó sí nínú mọ́ọ̀kì tẹ̀ kan ń wò cds ni mo gbà lérò ẹlòmíín ti yọ sàkẹ́ ẹ̀ ní mọ́ ó kàn ń wò yí báyìí ó ti yọ ó ti yọ five hundred thousand yọ one million cds ṣùgbọ́n yìí ò ní mọ̀. many youths àwọn èèyàn ti understand yẹn so àlàyé yẹn ni ká máa ṣe fáwọn èèyàn lẹ́nu kí n là dáadáa mo máa àwọn èèyàn kan tí wọ́n wá bá mi pé ah, ah, kí ló ń jẹ́ zaka tí mò ń ṣàlàyé ẹ̀fọ́ tẹ̀síìlì àti bí ọdún karùn-ún sẹ́yìn ọ̀rọ̀ súrọ́tù tó pàzákà yẹn jáde wọn láì wọ́n bẹ̀rẹ̀ sí zaka torí pé ó ní problem àfáàdẹ̀ ni oníkólọ́ ó lọ fún náà mo ń sọ àlàyé yẹn torí pé tó tún mẹ́lò ní ìsá ni pé àwọn àfáà yóò ní ara ẹ̀ ní owó yẹn yóò mọ̀ gbà lọ́wọ́ òun yóò mọ̀ fi ṣe mí mọ̀ fún mi lọ fún ọ nígbà náà fẹ́ nígbà ìtumọ̀ ẹ̀kọ́ ni pé kí wọ́n mọ̀ fa àfa o torí ṣàìsàn tún kù iṣẹ́ irú iṣẹ́ wo ló kú yóò tún máa fi sẹ́ni àwọn tó fẹ́ ṣe dáadáa yẹn kí àwọn ò ní ṣe torí pé àwọn àfáà yìí ni ẹ̀ṣẹ̀ bá fà yẹn ò ní tẹ́lẹ̀ ṣe bí tọ́lọ̀n sọ ní kálá ìníká fún ṣẹ̀tún ó tún fi sẹ́ni pé àwọn àfà yẹn yé tó bá ti gbọ́n tí wọ́n fẹ́ dọ́gbọ́n fẹ́ máa lékẹ́ ní àfà máa jáde dáadáa yẹ̀sí ò burú ni káàbà jáde dáadáa àwọn èèyàn ńláńlá wà program tó ń ṣe program tó ń ṣàlàyé ẹ̀sìn fún wọn wọ́n kálukú a máa gbé káẹ̀ a máa lọ ìwọ́ wà tó lẹ́sẹ̀ títí òun wá ọ̀kadà tí ó gbé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ká gbé ilé iṣẹ́ ń lọ wọ́n dẹ́ pọ̀ ń bẹ̀yẹ̀ ìbáàbí ẹni yóò ṣe máa bẹ̀rẹ̀ rìn the next ten fifteen twenty years kò ní wá sẹ́ni wọn pé ah, ẹni tó ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wa yìí yóò yẹ kó ní káà tó dáa ju tiwa gan lọ tí wọ́n bá ní káwọn ọ̀rọ̀ ìṣó àfihàn lẹ́sìn pé tí ó ṣiṣẹ́ owó sí yín lọ́wọ́ ní ṣèbíṣẹ́ ti ẹ̀ náà ní ṣe ṣó ráyè àti wá owó bíi ti yín ẹ̀bẹ́yìn wájú òkú tẹ́ ń gbọ́rọ̀ ẹ̀ ní àsìkò tó filẹ̀ láti kẹ́ ẹ̀kọ́ àti láti tẹ̀síwájú ní ẹ̀kọ́ àtowó tó fi ń ra tíra yẹn ẹ̀bẹ́yìn ṣe ń gbọ́rọ̀ mi nìjẹ́ ẹlẹ́mọ́mọ́ mo máa fi hàn yín sìn àwọn ìwé tí ó ṣẹ̀ polówó bẹ́ẹ̀ṣẹ̀ ró ní two thousand naira lẹ́gbọ̀n ró ní twenty thousand lẹ́gbọ̀n ró ní two hundred thousand lẹ́gbọ̀n ró ní two million tíra ni mò ń sọ ohun tàbí ń ṣàlàyé ẹ̀sìn irú ọmọ mi ń sìn àbọ̀ láàárẹ̀ ń béèrè tíra kan ṣẹ́rì mò ń fi ṣe òun wá sí nìkan bẹ́ẹ̀ ṣẹ́rì mò ń fi ń sìn èrò mọ́yẹ tí ń tà i'm sure pé ṣẹ́rì mò ń fi olè less than forty five thousand bẹ́ẹ̀ èmi ni nílé ń mo gbà tí wọ́n polówó tíra kan tíra yẹn one point two million mo wá gbọ́tẹ́ nìyẹn sọ pé ẹnìkan ti rà fún ṣéèkì báyìí wọ́n rà fún àpá mi ta ìwò tó kàn ra ń fẹsẹ̀ gbálẹ̀ yẹn tó gbogbo tíra tó ní yóò kọ́lé yóò ra mọ́tò náà but àwọn nǹkan yẹn ni wọ́n ń kà tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn ìfẹ́ nìyẹn therefore owó tó yẹ káwọn náà ó fi jẹun gbà míì wọ́n fi ra tíra torí pé tí wọ́n bá ra tíra wọ́n ó ṣì lọ́nà owó tó yẹ káwọn náà fi rẹ imagine kéèyàn lọ ra tíra one point two million ṣé kò ralẹ̀ lérí àwa mi. ìdí adúgbòlé òkúkọ. ṣé kò ralẹ̀ ẹlòmíì náà àfa yóò tíra five hundred thousand yóò wá dìbò sí ti two hundred thousand yóò máa san yókù díẹ̀ díẹ̀ tó bá ti gbowó oṣù yóò máa san díẹ̀ díẹ̀ káníṣe oṣù ní í ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi san tán. mo ló ti fẹ́ kọ́ lé mo ló ti fẹ́ ra wọn tó gbà owó ní òbí ránṣọ. So you can compare that they need assistance dìmọ́ ta bá ń àṣìṣì wọn yẹn gangan dìmọ́ ni wọ́n tún máa kọ́ wa lẹ́sìn sí ẹ̀lẹ́ káwọn náà lo oko tí wọ́n bá lo oko wọn ò ní sí láwọn jù láti kọ́ ẹlẹ́sìn yóò wà ní oko ọ̀rọ̀ tó ní kọ́ ní pé kí wọ́n mọ̀ níṣẹ́ tó fi máa jẹun o wọ́n wà lára àwọn tó yẹ ká ṣe dáadáa sí nípa ìnáwó hádàwọlọ́ tó alára rẹ̀ tó ìbéèrè yìí sọmárì owó èlé nu ṣẹ̀rẹ́ Islam haram ni ìwòlọ́lọ́ ní ká kọ́rọ̀dọ̀n hasana yáàyàn lówó ní pẹ̀lú dáadáa tó bá jẹ́ pé kò tún rówó yẹn san táwọn náà dẹ̀ rí tó ṣọ́gù kódà lè sọ pé ààbò tàbí ká ṣe ẹ̀dẹ̀ péjọ tó bá rí tó bá wà ànábì sallallahu alaihi wasallam ní òun lòun ó jẹ́ fún gbogbo ẹni tó jẹ gbèsè tí ò rí tó fi kú. ṣùgbọ́n èròǹgbà rẹ̀ ní kò ń fẹ́ san tó jẹ gbèsè pẹ̀lú ẹjẹ́ mú wá báyìí gbogbo ẹni tó jẹ mùsùlùmí tó bá jẹ gbèsè pẹ̀lú èròǹgbà kó òun ó san kò wá rí san tó fi kú òun làgbọ̀rọ̀dún rẹ̀ lójú àlùkìyàmù ọ̀nà gbèsè yẹ tí ó bá yàn sọ ni ṣùgbọ́n mùsùlùmí tó yáwó tó fẹ́ olóyìnbó olówó olówó gbó eléyìí náà lèmi náà ti rí jẹ nínú dúkìá rẹ̀ látọ̀dọ̀ yìí bóyá yá wá mílẹ̀ àbóyá owó kan lọ́wọ́ ẹ̀mí ẹ̀mí tó wò ní dá padà tó rá àwọn lọ́gá yìí yóò san padà lójú àlìkìyàmọ́ kò wá ṣe mílíọ̀nù ẹ̀ ní ó san iṣẹ́ láìwórí tó wọ́ọ̀tì wá mílíọ̀nù tó yá sí òfin ẹni wọ́n bù nínú iṣẹ́ olórin wà lọ gba wọ́n fi kún tọ́ ẹni tó yá lówó yìí tí ò bá dẹ̀ ní sí olórin mọ́ wọ́n tún wá lọ bu aburú yẹn tó ṣe déédé nínú ti tẹni tó yá lówó yẹn wọ́n wà lẹ̀ mọ́ ti tiẹ̀. Àwọn online loan. Àwọn online. Èmi mo ti sọ́lẹ̀ kan fast credit sharp sharp àti ẹ̀bẹ̀ ni. Èèyàn máa kà dáadáa.

oníkàtí ìwà ìtàkùn tó dé ìyẹn lọ́lẹ̀ ẹ̀ àánú ọlọ́run ni bàbá ọlọ́run ni jẹ́ kí àánú ẹ̀ kú lórí yín o. Lókè ìpínlẹ̀ kásẹ̀ ọ̀rọ̀ mi lẹ̀ torí mi náà lọ sùkúù seven sixteen kí máa lé ti torí ìjọba náà fẹ́ ká tètè débi iṣẹ́. Tí mo sọ ní pé pẹ̀lú ògo ọlọ́run ń bọ̀ láàárọ̀ iṣẹ́ àlàmù. Ọ̀rọ̀ tí mo sọ sọ́márì ẹ̀ ni pé àwọn online loan wọ́n máa ní kìíní kan tá ní terms and conditions kéèyàn ka terms and conditions dáadáa ìyẹn ni àjọsọ àti májẹ̀mú àjọsọ yín àti májẹ̀mú wọn ni a wù pé kí làwọn májẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ kí làwọn àjọsọ tí wọ́n ní so tí ẹ̀bá ti wá wo terms and conditions yẹn èyí tí ò bá yéèyàn ń bẹ̀ èyí bá ṣẹ̀rí àmọ́ á bèèrè lọ́nà àfa ṣẹ̀rí àmọ́ á béèrè lọ́wọ́ tí ò bá ti gbà ṣíṣe léyìí ìfẹ́rù wa lójú àwọn afáà kan wà tó yẹ pé finance islamic finance nípa ètò ìṣúná àti ọrọ̀ ajé àti ìnáwó òun ni ṣẹ̀ríà òfin ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ẹ̀là àwọn jókòó sí ìfún ṣàlàyé àwọn oníwà sọ pé eléyìí kò bá ṣẹ̀ríà mu eléyìí kò bá ṣẹ̀ríà mu hàn àwọn ọlọ́ọ̀tà ara gbogbo ìta sọ yìí tó bá mú ń bẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wà ọ̀dọ̀ aláàánú kọ́lọ̀ mọ́dún wa aládá èyí tí ò bá mú ń bẹ̀ wá látọ̀dọ̀ ara wa àti ṣètọ́nù ọlọ́run kó ṣàforí kí ẹ fún wa àtàwọn àtẹ̀yìn ọlọ́run jẹ́ abá wọlé ọlá jẹ́ ká ànábì wọlé ọlá mọ́jà wà lẹ́yìn ànábì ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته